no other person was legally married to Wumi. And so, even if the child born by Wumi Aloba came from external impregnation, that person who might have impregnated her has no legal right to claim the child. So, ẹ ara ò ní tọ́lé alára o a tún ti gbé mi ìdè gẹ́gẹ́ bí ìṣe tiwa èyí tí mo wá gbédè yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè àti láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni bó bá ti ya yín àròyé ẹnu tèmi kọ́ lẹ gbọ́ ẹjá lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn tó ní ìṣẹ̀lẹ̀ yìí bàbá wa padà dé ká tẹ̀síwájú lórí ètò ó ti ya. legally speaking Mohbad Aloba owns Wunmi Aloba's child. because they are legally married. No other person was legally married to Wumi. And so, even if the child born by Wumi Aloba came from external impregnation, that person who might have impregnated her has no legal right to claim the child born by another person's wife. And so, legally, Mubad is the father of Liam. If the father of Mubad, now that Mubad is dead, says he does not want the child except he carries the DNA of his son. Well, they have gone to court. What is the outcome?